بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته يعني تساج أنه الاقتصاد في الاعتقاد للمقدسي رحمه الله تعالى ẹ̀sùn هذا هو صفات الله عز وجل قال المؤلف رحمه الله قال المؤلف رحمه الله تعالى صفات النفس اما نطق به القرآن وصح بأن نقل من الصفات النفس قال الله عز وجل إخبار عن نبيه عيسى عليه الصلاة والسلام أنه قال ومما نطق بها القرآن إنو قتل فآميصا وصح بها النقل من الصفات يونيس اللالا فياني قالت هو حدقو آه، آه، خرطاء بقوا اللالا فيا مما هو يوني أجرني الله تبارك وتعالى ان بينه النفس النفس أمي آه، قال الله عز وجل قال الله عز وجل إخبارا إخبار عن نبيه عيسى عليه آه. الصلاة والسلام لأنه في مغوان النبي عيسى عليه الصلاة والسلام أنه قال قال النبي عيسى صبيك أعوذ بالله من الشيطان الرجيم تعلم ما في نفسي ما في نفسي تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك hmm. إنك أنت علام الغيوب ah, nígbà tó bá di ọjọ́ gbẹ̀ndà kìyàmọ́ ọlọ́run máa bi ànábì ẹ̀yìn sálẹ̀rẹ̀ aláìhí sọ́láàtù wọ̀sálàm lójú àwọn ẹni tí wọ́n máa ń ṣe ní orúkọ jésù tí kìnnìkan bá sọ ẹ̀jẹ̀ jésù gbogbo àwọn tó ṣe fún wọn máa ń pe jésù olúwa wa níṣojú wọn lọ́ba adẹ́dàá fún máa bí ànábì yìí sáré rẹ̀ pé anta qulta linnasi ittakhiduni wa ummi ilahayni min dunillah. kí wọ́n lọ sọ fáwọn èèyàn pípé èmi àti ìyá mi ẹ máa sin àwa méjèèjì àtọ̀sọ́lọ́ tí nàìjíríà yìí sọ máa takùn ọgbẹ́ òun. wọ́n jẹ́ pé àwọn tó ní kó wọ́n wí lòun yìí fún wọn gbà tó wà láàrin kí wọ́n sin kí wọ́n sin lọ́hùn ẹlẹ́dàá mi ẹlẹ́dàá yìí ọkọ̀tún aléhìm ṣẹ̀hídà àmọ́ tuntun fíhìm èmi sì jẹ́rìí pé wọ́n ń sin gbà nìyí àwọn tó gbọ́rọ̀ sí mi lẹ́nu jẹ́rìí tó ọlọ́mọ tọwọ́ fẹ́ ìtàn ẹ̀kọ́ ń ta ọ̀rọ̀ ìbàlẹ̀ ìhìm wọ́n gbà tó pa ẹ̀mí mi. àpá anabi musa anabi Isa alayhi salatu wassalam kò tí ì kú gbàtọ pa ẹmí mi kunta anta raqiba alayhim wọn lọ jẹ olùṣọ́ wọn wọn lọ mọ wọn ń ṣe nínú àwọn nǹkan tá anabi Isa wá ń sọ fọba dẹdà nípa ta'lam ma fi nafsi wala ta'lam ma fi nafsi ntúndẹlẹ mímí ìwà Ọlọ́run máa. میاں زمان دن بیلا میتے اگر کیا بات آتی نفس عز وجل ها اللائقة به سبحانه انك انت علام الغيوب ولما انتقموا ان تعذبهم فانه عبادك رب الجوان يا تو لك lọ́kọ̀ bá ṣe kí ni ọ ọba foríjì wọn mẹ́ta ń tẹ̀lé aziz hakim olùborí ni ẹ aláṣepé sọni ìdájọ́ rẹ ọ̀làsọ̀lẹ̀ sọ nípa bẹ́ẹ̀ abayọ̀ ní sátúmọ̀ ìdá àwọn àwòṣe ẹ̀tọ́ àìlàmọ́ fi nafsi níbi tá nàbí àyínsá alayhi salatu wassalam tó fi fi nafsi tó fi fún ọba dẹ́dà subhanahu wa ta'ala. أعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب àwọn tí ń bẹ lẹ́mìí ọlọ́run mọ́ èmi àwọn tí ń bẹ lẹ́mìí rẹ̀ ayé bí ò sí náà sòsùn fọlọ́run ni ló fi já sí wípé nípa ọ̀rọ̀ sífáàtì láàzọ̀ ọ̀jẹ́ ṣàríọ̀ ọ̀mọ́kọ̀ọ́bùlẹ́nà ṣàríọ̀ náà òfin àwọn ẹni tó ṣáájú òfin wa ni wọ́n ayé kọ́rọ̀ sífàtù láàrin sọ̀rọ̀jẹ́lì kò yí padà kò sínú pé nínú Islam ni wọ́n táwọn anábì ọlọ́run fi rinlẹ̀ níròyìn ọlọ́run anábì Muhammad sallallahu alaihi wasallam tó kò rí bẹ́ẹ̀ wọ́n mi ní hàbí sífàtù ní ànáfsù wa nàbí láyé Ìsá alayhi salatu wassalam àsìbàtà ànáfsù alìlá àzọ̀rọ̀jẹ́lì. وكذلك في ديننا الإسلامي ثبتت صفة النفس لله عز وجل وقال عز وجل وقال عز وجل كتب على نفسه الرحمة الله لو دي دي قالوا يا معراري الرحمة كيف ولو لهم ما ما سيوا gbogbo bí lọ́ba bímọ ní ìsìn tó dáa ọmọ karamba ní bí òní bá bóun fún lọ oúnjẹ tó gbé lọ́wọ́ ara yìí bẹ́ẹ̀ ọ dandan ní kan náà ó lé mi lórí kò rí bẹ́ẹ̀ nípa tiwa fọlọ́ba dára ọ̀ràn èèyàn ni ọgbọ́dọ̀ sìkẹ́ àwọn ọlọ́run ló kà kọ́ lẹ̀ kó wọ́n máa sìkẹ́ lórí ẹ̀mí ara rẹ̀. kì í ṣe pé àwa láṣọ pé ọ̀rìn ilẹ̀ ni ọlọ́run ọ̀sà sí kẹ́ wa tí ọmọ ni ó tún máa sọ fún bàbá rẹ̀ pé òun ó gbé yín lọ mú ara ẹ̀sẹ̀ bàbá náwó lórí òun náà kún fọmọ òun ní ìdáyà sọ́ọ́tà lànàám ayálẹ̀ kejìlá. وقال لموسى عليه الصلاة والسلام واصطنعتك لنفسي آه واصطنعتك اصطنع اصطحيتك mo da ọ̀sà lẹ́sà lè lọ sí fúnra mi fẹ́mi mi sọ̀tòtò hà ọlọ́run ló ń bí ibi dání nẹ́bí mo sàtà lẹ́sà ọlọ́run fi ń tẹ̀lé ń bá sọ̀rọ̀ báyìí sọ ìdán gbogbo àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí àyìn dálàtì àlàṣẹ ìnàmá tẹ̀dùlù àlá ànàlélàyé subhanahu wa ta'ala àṣìfàtà àdìnnàfsì ọlọ́run níròyìn náfsù ẹ̀mí. وروى أبو هريرة وروى أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يقول أنا عند ظن عبدي بي النبي آه، النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل هذا الحديث هو الحديث القدسي الحديث القدسي هو لو رأتوا النبي صلى الله عليه وسلم بألا بعد ذلك ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ sí Al-Qur'ani ni pé àìsí àdéhùn kò dùn sí àìní kírun àìsí ìfi sàdó àfikádó àbáwá mẹ́lòkùn àfibẹ̀lọ́hùn bíbẹ̀ kan kì í bí wọ́n agbára Jésù kò dùn sí ó sì tìláwà rẹ̀ ó sì ti tìláwà Qur'an àìsí ìfi kírun ìyàtọ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n tá a bá fẹ́ ní bó ṣe wá àti túmọ̀ àti gbólóhùn ọlọ́run jù sẹ́nu òjíṣẹ́ ọlọ́run pé kó wí fún wa ni lẹ́yìn náà ni pé Jibrilu aleyhi salam òun ní málùkù àníwá èyí pé kò síjọ́ tẹ fẹ́ ṣe tààrífù al-Qur'an tẹ bá pè ní kàlámù láàyè kan al-munazzalu ala rasulillahi sallallahu alayhi wa sallam ẹ̀ wí sí pé bí wàá sí tàbí Jibril nípasẹ̀ kí ni alàgàtà tó mú wá òun ní Jibrilu aleyhi salam gbogbo al-Qur'an gbogbo al-Qur'an ọ̀sán lànà Qur'an Hadithul Qudsi lè wá bí àlà ẹ̀gbọ́n wọn parí gbogbo ìtumọ̀ àti gbólóhùn yẹn sẹ́mi òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá ìyàtọ̀ tí ń bẹ láàrin Al-Hadithul Qudsi àti Al-Qur'an nìyẹn sọ ọlọ́run ọba Azza wa Jalla wọ́n wá sọ báyìí pé. tọ́ ọ ní èmi wà ń bi àbátẹ́rù mi bá dá sí mi èmi dẹ̀ sì wà pẹ̀lú ẹ̀ nígbà tó bá rántí rántí mi. tó ẹ̀dùrí pa níbi sọ̀lá àtàlá ńlá ó ti fìdí nẹ́fṣù mi ilẹ̀ fọlọ́. ìbẹ̀tọ́ bí rántí tí mo ràyìn zakara ni wọ́n lọ́hùn sọ pé tí ọba rántí mi sí nẹ́fṣù yìí lẹ́mìí rẹ̀ zakatu fi nẹ́fṣù èmi ọlọ́run ní ọ̀rẹ́ tí òun náà lẹ́mìí mi. وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم طبعا طبعا لو نتي من لاني àwọn jamaa kan ah mi na wa rin te láàrin àwọn àkójọpọ̀ kan tí wọ́n da ja àwọn tó wọ́n ti mi láàrin wọn yẹn lọ àwọn la àwọn màláíkà kò sí ba wọn ya ṣe fẹ́ da tó tí wọ́n tó màláíkà ah kò sí ba ṣe fẹ́ da tó ah àwọn ànábì Ọlọ́run tó lọ́lá nínú àwọn ìdániyàn tí ń bẹ láyé òfin náà bá wà níbi ọ̀rọ̀ ọ̀sẹ́ni kàtọ́ bá wọn màláyíkà lọ́rọ̀ pé màá rántí ẹni yẹn fi mọ́lá in xeyìrì mímu láàrin àwọn àkójọpọ̀ kan tí wọ́n da jà àwọn ẹni tó ń wà láàrin wọn tó fi rántí mi yẹn lọ. ẹ̀ tó bá súnmọ́ mi ní ìtì pẹ̀lú sẹ́tẹ̀lé ni o bí irun kíkín bíi tìláwà bíi náfìlà bíi sọdàkọ bíi sílàtò rahim bíi hosn lìtìwàr bíi alhamdu bíi ma'ruf nahi munkar gbogbo àwọn sí olórí wọ̀nyí ló fi ṣe kí ni ló fi súnmọ́ mi ní ìjì kan èmi ní ọdẹ súnmọ́ ẹnìyẹn yàní dìrọ̀ àn àti dìgbọ́n kàrà ẹ̀ wọ́n ní màá fi súnmọ́. وإن اقترب إلي ذراعا اقترت إليه باعا أنت بعاصمة منك ما كرائي أو يا عيسى سبحان الله آه، طاعة جاءت أقبج يعني لا هوادة في أمره فيما يتعلق بالله سبحانه وتعالى فالصواد قل لا واسم وحيني يشتغل بعبادة الله سبحانه ما افترضه الله سبحانه من العبادات يشتغل به ní gbogbo gbà ọ̀fẹ́ sákòókò kan ìmú kẹsàn-án rí tí ọ̀sán máa ṣe náà ni ti súnmọ́ láwọn yìí náà ni tí ẹ̀yàn ti di ó ti pọ̀ ju alákọ̀ọ́kọ́ yẹn lọ ẹ̀ pé ṣíbùrù ni tàkọ́ eléyìí yọ̀ à ó ti gbọ́wọ́ sí i mo ti gbọ́n wọ́n sí ìjọsìn yẹn tọ́bí ẹsẹ̀ bẹ́ẹ̀ ti tààrọ́ fún eléyìí bá a èmi náà dẹ̀ súnmọ́ ní bá a èmi ní apájá gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ìnápájá ti wà nìyí èsì ká ń sọ pé apájá ti tọ́lọ́wọ́n tó ti ìnápájá àtọ̀dọ́ ti wà yìí òun nìyí tòzíà ah, òun ní báyìí báwọn òun ní báyìí wọ́n ní wa eh, ṣùgbọ́n ti tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àmọ́ bí wọ́n ṣe gùn tó. وإن أتاني يمشي أتيته عوادة ثم تبا بام يمشي توني وا وبعد أن تمي بالا بابا يحر ولا ما قصة سيد ما قصة سيد ما قصة سيد لو با òfin ẹ̀yí pé òsì díẹ̀ gba pípọ̀ ní ilẹ̀ dáradà ẹlẹ́dàá ní ìsìta odidi ìgbọ́n ìgbọ́n kan odidi ìnàpájá ìrora rìn wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ló ń wá sáré pàdé rẹ̀ eré ni náà àlè ṣàlàyé eré ni ó ṣe rí bóyá yóò jọ tàwọn ọmọ tó ń ṣe spọ́ọ̀tì àbí yóò jù lọ àbí yóò tó bí pléènì ti máa ń sáré àpò pléènì àwọn lèèyàn fi lè gbé ìrọ́mù ní ẹnu pléènì èèyàn tayọ mìkọ́t sọlọ́ ṣe wà nínú ìlànà pé irú ẹni tó ń fẹ́ gbéra lẹ́kọ̀ọ́ nísìn ó lè ti gbé ìfọ́ọ̀mù rẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá ti dá lójú pé òun ò ní dá padà sẹ́yìn àwọn wọn dá padà sẹ́yìn tí mo gbà lérò ni pé tí wọ́n bá dé Jẹ́dà wọ́n ṣẹ̀dá wọn padà sí Madina ó dáhùn mí àti máa fi pílẹ̀nì gbìyànjú orí pílẹ̀nì tó bá gbéyàn láti tó àìkéyàn tọ̀nà ìrìnkùnrin lọ ah, Qatar tó jáyàn tó Doha láti Doha yẹn wọ́n lè sọ̀yìn kalẹ̀ sí Júdà kí wọ́n tó sẹ́yìn gbé pílẹ̀nì ni àwọn míì dẹ̀ ní street orí ètò mi bá lọ gbà ní Madina street láti Doha ni láti Doha sí Madina tí wọ́n bá ti wá gbé yẹn lọ Mọ̀dínà wọ́n ti dá yẹn padà àtìkẹ́tì lẹ́yìn nìkan ṣùgbọ́n dá yẹn lójú pé wọn ò ní dá yẹn padà irú bó ṣe ṣẹlẹ̀ sáwọn nígbà tí àfikún ní Sudan nígbà yẹn so mọ́kà ṣòṣì láti kan Sudan sí Juda kò sí Abuja lọ́rùn ọ̀fẹ́ mọ́kànlá ń wọ̀ lọ sóòtù ààrẹ lọ́rùn sí mi. sọ irúfẹ́ ẹrú wa ni ìyẹn lè ti gbé ìrọ̀b kọ́sì ní ti máa fóun máa tayọ̀ nípa ọ̀sẹ̀. ìmọ̀mọ́kà sóòtù dáhà padà jàǹfààní rẹ̀ náà ni pé gbogbo ibi tí mi kọ́ ti gbọ́ àti yẹn bá ti kọjá mẹ́ ààyè tó ń náà lè fi gbé ìrọ̀ mọ́ àfa rẹ̀ sọ̀rọ̀ adára mọ́kà pé olùyá ìpara mọ́kà náà ń kọ́ wọ́n gbé ìrọ̀ mọ́ níbọ̀ ní mọ́kà làwọn ti gbé ìrọ̀ mọ́ òfin kan ló dé ló dé wa àtàwọn tó wà mẹ́rin irú àwa nìyí àwa lè gbé ìrọ̀rùn láti kó yẹn because out of the court ṣùgbọ́n kò sí àṣẹ ní kọjá níbi court gbé ìrọ̀rùn so kí ni mo á fẹ́ fàyọ ẹ rí i pé mo ń sọ̀rọ̀ eré sísá ìsẹ́kọ̀nsì àti ìmọ̀ kìlómítà ti kílé ní ọjọ́ náà the seconds so eré kọ́ba dẹ́dà wá fẹ́ sá ní àmọ́ kó máa tó sọ yóò tó ti plane ni yóò tó tẹsí ni yóò tó ti àkómi àbí yóò tó ta ọmọ tí wọn ń sáré lórí pápá fún spọtù Ọlọ́run nìkan lọmọ bí ó ṣe tó lórí kéèyàn kẹ lọ rìn bọ lọ́hùn nínú ènìyàn lè lọ rìn lọ síbi tí ti sórí rẹ̀ ọgbọrọ lọ́hùn ọlọ ṣe dáadáa ọlọ ọlọ bàálà rẹ wò àtijọ́ ti rẹ ọlọ bàálà rẹ wò. lọ tọ́jú aláìní ó lọ sí ìrànlọ́wọ́ fẹ́nìkan tí ọ̀làgbára àti sí kẹ̀kẹ́ orin lọ́nà. ọlọ́run ni màá wá bá ń tọ̀ hárìwàlà lẹ́yìn tó pọ̀ ṣẹ̀ṣẹ̀ wà bá. alimuhin nínú hadith yẹn náà sáté fẹ́fẹ́ lò muhalu shahid فإذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي هذا الشاهد من هذا الحديث يعني لوري حديث يعني حديث أبي هريرة بالنسبة روى أبو هريرة رضي عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الخلق كتب في كتاب فكتبه على نفسه طب أني بعد الله دادا أقوى قال أقوى لك لوري ميعراري فهو موضوع هو موضوع عنده عنده على على العرش ما سجي وين هذا الله ما بالوري على العرش إن رحمتي تغلب غضبي هذا ده جي كمي أبوي بنومي ماله ohun tí a sáfẹ́ lò ní pé fọ̀kàtàbà hu aláàánàfẹ́lẹ̀ ọkọ̀wé yẹn lórí ẹ̀mí ara rẹ̀ mahalusha ìdùnnìyàn wàá jìnnà ahlul haqqi. وأجمع أهل الحق والاتفاق واتفق أهل التوحيد والصدق ولا يرام ولا تتا أتعاوني توحيد ثم تجلو دودباكنا أن وقف أن الله تعالى يرى في الآخرة كما جاء في كتابه وقطع الرسول الله صلى الله عليه وسلم. ما لا ọlọ́run لهم gbìndà kìámà القيامة bá jẹ́ onígbàgbọ́ dùdù bó ṣe wá nínú tírà ọlọ́run ó dẹ̀ tún lálàáfíà bẹ́ẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi قال الله عز وجل اللهم صل على سيدنا وجوه يومئذ ناظرة أعوذ كما تصدق واتسوت بدبا دنجا في القيامة إلى ربها ناظرة إلا دار باين يوم أول ọjọ́ tí ó tún fi hàn náà ni ọjọ́ onígbàgbọ́dọ̀dọ̀ ọjọ́ olùmọ̀mìnì yóò tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ni kẹ́ńtò rí ìlà rọ̀ جرير بن عبد الله البجلي روى جرير بن عبد الله البجلي رضي الله تعالى عنه قال كنا جلوسا ليلة مع رسول الله صلى الله عليه وسلم لا أوجهكم لا لا يجوك قالوا صلى الله عليه وسلم فنظر فنظر إلى القمر ليلة أربع أربع عشرة النبي صلى الله عليه وسلم وسقى ni ọ̀nà 14 nínú sùn ẹ̀yin lẹ́sìn mọ̀ pé jọ̀yàn nìyí yìí gbogbo ọ̀yẹ́ máa là kọ́dà àrínà àwọn sálàfù tó yẹ pé ilé ike wọn gbà yẹn máa ń fi sí wọn nígbà tùpà wọn máa fi ní oṣù bá ní kàwé wọn máa fi kọ́tẹ́rà fúnra wọn. so ní láìláta arba ashrata ní òru kẹrìnlá òun lànà sọlá sàlágbójú oṣù kan. فقال فقال فقال إنكم فترون ربكم عز وجل كما ترون هذا القمر أو عربي اللي دعين أبا وما تطبني بس ينقص باي قاله لا تضامون في رؤيته أني كان ينصب وصفين بيريري لك يوان تلقى جوج عجم يورينا ta ló wí bẹ́ẹ̀ fúnra wọn bí àwọn òṣùpá ti máa ń rìn síta bóun ni wọ́n ṣe á tóbi báyìí òjá lóṣùpá ọ̀sẹ̀lẹ̀ rí bẹ́ẹ̀ náà ni àwọn mòmìnir ó sì rọ́bà dẹ́dà fẹ́ẹ́ ní sọ́tọ̀ àtúnú. فإن استطعتم ألا تغلبوا على الصلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا أتوقع مع سبحانه الأنصار tẹ́ẹ̀bá lágbára ńlá tó gílàbú o kí nǹkan tí wọ́n máa dì yín lọ́wọ́ kó máa lè ké yín tẹ̀fí ní kírun ọ̀bùlàtọ̀ lọ́wọ́ ìṣàǹkórun tó yọ àṣùbá nìyẹn ọ̀bùlàkọ̀rọ̀ bí ha àti kórun tó wà àlàǹsàrè nìyẹn àti sábà bí téèyàn fi rí ọlọ́run lálùjẹ náà òun kí èèyàn mójú táwọn ọ̀run yẹn ìrun àṣùbá àtàlánsárì àti gbogbo ọ̀run wọn lọ bá dẹ́dà sọ pé ọwọ́sẹ̀ kàrọ̀ bá dẹ́dà tó ní. وسبح بحمد الشمس وقبل الغروب ẹ̀sà fọmọ́ pẹ̀lú fífi yìn fún àṣẹ̀dá rẹ̀ kó tó di pé òun ọyọ̀ àti pọ́ùn tó àṣùbá nìyẹn فصوت خاص آيات أتنا علمان بخاري مسلم بحديث عجاد من صحيحه من رواية أمين وفي رواية تترون ربكم عيانا يا آه، لدى عيانا يعني معاينة يعني ما زال نجلاني فون فاعلة خدا ميتان أباني فاعلة يفاعل الريم فاعلة wọ́fi àlà àti wọ́fi àlà àti bẹ́ẹ̀ mọ́gàrí kẹta ni àyẹ́ lè kéré yàní kọ́là orúdùhù ìyẹn fi àlà lẹ́tà mẹ́fà kọ́ yẹn èyí tó gbajúmọ̀ òun ni méjì yẹn àwọn ni mufa'alatan àti fi àlà tí ò ní yà nínú. lẹ́yìn ìfà òun gbajúmọ̀ irú ẹ̀ náà wà ní aya náà yọ ayé nù ẹ̀yà náà ẹ̀rì ẹlẹ́dàá yín ẹ̀yà náà ní ojú kò lójú náà suhaib. وروى سهيل عن النبي صلى الله عليه وسلم قال إذا دخل أهل الجنة جنة نودوا يا أهل الجنة أوه ما تعمل أهل الجنة بابا أهل الجنة تعمل wọ́n pe àwọn ẹni àlùjáná pé ẹ̀yin àna àlùjáná náà wọ́n pe pé ìnàlá tó. ẹ alukawa ní kàn bẹ́ẹ̀ o tó ṣe pé lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ̀ tí ìrà alukawa ní ní فيقولون فيقولون ما هو ما بعد أقول كلا لدعنا ألم يبيض وجوهنا لو في وجوهنا ويزحزحنا عن النار يزحزحنا عن النار هذا كنت الدعاء جنابتنا ويدخلنا الجنة تقول ما على الجنة قال فيكشف حجاب فينظرون إليه. أوه، نوزي كاكا كاكو هذا بعد ذلك gbogbo wọn bá máa wọ ọlọ́run báyìí kọ́ọ̀lá. kọ́ọ̀lá فوالله ما أعظم ما أعطاهم ما أعطاهم ما أعطاهم الله شيئا أحب إليهم من النظر إليه ثم السلام سبحان الله ọlọ́run bí kájà gánì kú báyìí kò sí nǹkan kan ọlọ́run fún wọn tí wọ́n nífẹ̀ẹ́ sí tó bí wọ́n ṣe ń wọ ọlọ́run jọ ni ìgbádùn tó ti inú ìgbádùn wa ni sùmọ́sálà. ثم تلا حواسس قال الله انت للذين احسنوا الحسنى وزياده اي àwọn tó ṣe dáadáa láyé tẹ̀lé Ọlọ́hun wọ́n sìn Ọlọ́hun alhusna ma jẹ́ ton ti sale janna wa ziyada atalisi alisi yana ni riri Ọlọ́hun ba subhanahu wa ta'ala sato yunus aya 26 aya 36 26 ah onirawahu muslim ما مسلم بيضع عارف مالك بن أنس صلاحي يعني. قال مالك بن أنس رضي الله تعالى عنه هذا اسم الله تعالى عنه الناس ينظرون إلى الله تعالى بأعينهم يوم القيامة قلت أه، لي ما قد رحمه الله دا طريق النبي صلى الله عليه وسلم اللهم صل على أبي أوفى نقول صدقه zọ ìsùnmọ́ láti lè differentiate ẹ̀ pé ànábì là ń ṣàdúrà fún a sì sallallahu alaihi wasallam láti lè mú yàtọ̀ wá pé àwọn sàbí là ń tọrọ fún asòfin rọ̀bì ọlọ́fà àìní láti lè mú yàtọ̀ wá pé àwọn àfa là ń ṣàdúrà fún asòfin rahim ọlọ́ bí bẹ́ẹ̀ kọ́ kò sí ètò ìrìn lò fẹ́ni kọ̀ọ̀kan nù wọn òun lọ fà rẹ tó fi rí àwọn ẹni tí ìyá nínú àwọn àfa قرأوا يعني تأثروا بالبيئة آه، اليمنية البيئة الشيعية سو عيري أنا ماشي عليه السلام في فاطمة في علي الحسن حتى لا قرأت في الأدب المفرد تلقى ذلك أو كان إنه ما قلت ما قلت من بخاري Bukhari pé ṣé رجال àti káwọn àríjálù kan náà wọ́n wà dáadáa láàkín àhùlà láyọ̀jẹ̀ ọ̀hún náà ìlà àtàṣàyọ̀ ẹ̀yìn wọn ò pèpè pẹ̀lú àwọn àdéhùn tí wọ́n gbà lọ́dọ̀ wọn ò fi pèpè lọ síbi kíní tàṣàyọ̀ yẹn. ìhà lè wo kọ orí àlẹ́ ìsàlámù tí wọ́n wí fún Aliyu àbí Alhassan ọ̀wá lẹ̀ wọ́n wípé a ah, wọn ti di ṣe à wọn sọ pé rahim afọláwò lọ fẹ́ wí ọkàn rírọ̀ di ọlọ́ọ̀fà ánìyàn kò tí ì kẹ́kọ̀ọ́ ṣe ṣèkì sáàrù lórí ẹ̀. مالك بن أنس <laughs> رحمه الله أن الناس ينظرون إلى الله تعالى أو يوم أولون غير بأعينهم يوم القيامة فلوجوا أكباري ونوان في رلون يوم القيامة كن ما أحمد تصنته وقال أحمد بن حنبل من قال إن الله لا يرى في الآخرة كافر سبحان الله إمام نعم، أحمد نعم، بابا هذا إنا بيسوق إن الله لا يرى في الآخرة أنا رأى لهم جوزين على القيامة لا تعني ما بقوله دو دو هو كافر كفري لون طو فني دي كاب تيسو لأن ريبي ريني أولي لأنه قرآن أمو دي تلاقوا قرآن بياني ومن مذهب على الحق مذهب ومن مذهب أهل الحق أن الله عز وجل لم يزم تكلما بكلام مسموع فأدو دي باسي بيسي àwọn ní sífàtò kalam nínú ìlànà àwọn ahlul haqq òun ní kọ́láwọn nìyí ìkọyọ gbogbo ní ká ń sọ̀rọ̀ ni bí kàlámì mọ̀sùmọ́ ọlọ́rọ̀ tá a máa gbọ́ a sì máa gbọ́ yé wọ́n tún máa ń kọ́. ọlọ́run ọba àlekẹ́ ọ̀la sọ̀rọ̀ ìṣe rẹ̀. so inú àwọn kan tó yí àwọn àwọn nufaat alimuatila tó yí wọn lọ́wọ́ nìyẹn so ọ̀kẹ́ làmọ̀ lọ́wọ́ ni tún ní àṣírí ni so wọn ò rí fásíà fún àlá yẹn nítorí pé nínú ìlànà kéwú ni wọ́n ti máa ń tẹ̀lé sí ìlú ní fáyìlì kò sí ìlera rárá èyí tí yẹn lè gbé síra òun ni wọ́n á jọ ká pé kálàmà Musa Ìsá kò sí èyí tí ó lè jẹ́ fáyìrì kò sí èyí tí ó lè torí ó rújú ṣùgbọ́n òfin tó wà ńlẹ̀ tá a bá tẹ̀lé àyàrí náà ni pé irọ́ nọ́mbà tù yẹn ló bá ẹlẹ́ẹ̀kejì sọ̀rọ̀ òun ni fáyìrì pẹ̀lú fífi ara fún láwùjọ jàlá lánìí tòní àṣírí ló jẹ́ fáwọn níbi dáa tí wọ́n lọ́wọ́ yìí sọ̀rọ̀ ní ti fá ìlú ni ọlọ́run gangan lọ́ba nẹ́bí Musa sọ̀rọ̀ ó bá fi tàkìlì máa ń sùn tàkìlì máa ń òun ni wọ́n ń pè ní kíni ọ eh, kílẹ̀ tí ń pè lọ́dọ̀ sí i èèyàn ní wọ́n fọ́ olùmọ́tòlákà so tí máa ń jẹ́ mọ́sáwù yà ní táàkì ìdàgbà láti lè kàn án ní káfẹ́ èyí táwọn yìí sáwẹ́ wà. قالوا يا جماعة النبي موسى صلى الله عليه وسلم وهو علي بن بالحاقش قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلم الله يوم القيامة ليس بينه وبينه ليس بينه وبينه ترجمان إيه قسيني كانوا إيه قالوا في الصلاة يوم القصارة ثلاثة ميديا إنهم بعد يوم ميديا ورا بقى بين القيامة وقوم بمه wọ́n lánàá bí sọlá àṣàlá ní pé kò sẹ́nì kan ní àfikún bá sọ̀rọ̀ ní ọ̀gbìn dàlùkì àmà lè sọ bí náà hùwà bẹ́ẹ̀ náà hù án lẹ́rìn jù máa ń tó ń gbé fọ ní sílá ni wọn àtọ́lọ́ fún ma yàn zòrò. fún ma yàn zòrò yọ wọ̀ tún rẹ̀ wáyé kò ní rí nǹkan kan jẹun tó ti wájú lọ. ثم ينظر أشآم منه فلا يرى إلا شيئا قدمه يوتو ويا بيوسي كون يرين كتا جون واجلا ثم ينظر تلقاء وجهه فتستقبله النار يو واجبا يو إيه إنما ما فيس يفا فمن استطاع منكم أن يقي وجهه نارا wọ́n bí ṣékì tán wọ́n ti ń fẹ́. ọ̀yẹ́ fà ẹni tó bá fẹ́ sọ iwájú rẹ̀ kó ń di iná àdójúkọ tí òfin ní wọná tó fèsì rì. wọ́n ń kà wọ́n fẹ́ sọ ó dàbí òjò àlàwẹ̀ dàbí dùnkà lọ mo fi ṣe sádàkà àlè ẹ̀fà lè fi àṣẹ o ìrẹsì àṣẹ nù kẹtọ́ lọ́run lè fi sọ àyàn téèyàn fi ní wà ní sádàkà mẹ́mẹ́ nígbà kan já máa ṣe jáde ibn abdullahi rọ̀bì ọlọ́ọ̀fù àyìn. وروى جابر عبد الله رضي الله عنه قال لما قتل قتل عبد الله بن عمرو بن حرام. قال رسول الله صلى الله عليه وسلم يا جابر أنا ممكن يا جابر ألا أخبرك ما قال الله لأبيك أنا في بابا يا الله بابا بابا يا عبد الله بن عمرو بن حرام فجوا بن جابر arúgbó ni wọn wọn ò mọ pé àwọn ti lọ bọ́ sáà ní àwọn káfíìn lójú ogun àdéhùn bọ́pọ̀ àti báwọn yẹn bàbá bá kú. Ààrẹ bàbá kú. Wọ́n lànà bí sọlá sọlá sọ pé ó jẹ́ ń fọn ní òkè lọ́lọ́run sọ fún bàbá rẹ̀ nígbà bàbá rẹ̀ kú. Àṣẹ lọ́lọ́run bá tó ti ní ìdí ọ̀rọ̀ yóò tún sọ. Àṣẹ lè yé èsì Kùránì. Hmm. Hmm, hmm. Jábìrì ni mo fẹ́ gbọ́ pé ọlọ́run sọ fún bàbá rẹ̀. وما كلم الله أحدا إلا من وراء من وراء حجاب. ẹ ọlọ́run ọ̀bẹ nìkan kan sọ̀rọ̀ àfi lẹ́yìn gàgà. وكلم أباك كفاحا. ṣùgbọ́n bàbá àti ọ̀rí bẹ́ẹ̀ o face to face ọlọ́run dídì kọjú dára bàbá rẹ̀ báyìí tí ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ni. ọ yá. قال يا عبد الله تمنى علي أعطيك. ó ní ọ̀dà Abdullahi bàyí o bí a kí lọ قال ربي. ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún bàbá jábẹ́rù abdullahi sábà ní àlàyé bẹ́ẹ̀ kẹ̀kẹ́ tí wọ́n kó tóbi tí ò pọ̀ síbi. ẹ má gbàgbé pé òun ẹ̀ka alfarku bẹ́ẹ̀ni àtàmánì wọ̀tàrọ̀ jì àtàmánì ni wọn tó ṣe yí pé yàní bàáyìn dòlè kọ́ ó jìnà láti wáyé wọ́n tó ń rìn wá máa sí léèsì kan máa sọ yí pé kódà òun dẹ́tẹ̀ ẹ̀kú súnmọ́ ṣùgbọ́n àṣìlè sọ pé jìnà náà ní sì máa lọ lónìí sì kẹ́nìkan gbé ni mo sì fún gbogbo ìjìnlẹ̀ ẹ̀dígẹ́sì bẹ́ẹ̀ bàyẹ̀ dolówó kọ́ sùmọ́ sára jí mo ní fún mo rìn wá ní bí n sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ ọlọ́kadà kan gbogbo mi àti tààrọ̀ jì ni ọlọ́run bíbí wa ti sọ pé ìwọ̀n tí wọ́n rí i pé ó ṣòro láti ṣẹlẹ̀ ọyá rìkwẹ́sì ẹ̀ lọ́dọ̀ ìbá fọ nísìnyí. ọyá. tọ́ ó ní mo fẹ́ kó o ṣe ni pé mo fẹ́ kó o jí mi ni wàá tún lọ sójú ogun padà fún ọ̀pá mílẹ̀ kejì. ọyá. ọba dẹ́dà ni ń ah, tọ́ padà béèrè yìí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ń tó tọ́ kúndàrà ti á kò ti pẹ́ tẹ́lẹ̀ pé ẹni tá a bá ti pọ̀ òní padà sáyé mọ́ ẹ̀rí ní kọ̀sákùdá yá o. àní tó ń tọ̀ ń padà mọ́ ìbá ah, sì tọ́ padà tàbí àní tó ń tọ̀ ń padà mọ́ ah, ìjà tó ń sọ̀rọ̀ ṣe lè padà lọ́dún rẹ̀ o. Eh, ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà mo ti gbọ́ ọba dẹ́dà mo ti gbọ́ fa ablik mọ́n lórí ọ̀bá ọ̀fẹ́ ní mí ọ̀rẹ́ èèyàn ni mọ́yàn lóun bá mo dé tí gbọ́ mọ́ ń wàrà í àwọn tí bẹ lẹ́yìn nínú àwọn tó tún bà nẹ́bì gbọ́ yóò dé tí gbọ́ wọn irú àdùn àpọ́nlé ìyìn ẹ̀yẹ tí ń rí yìí tí mo sì rí látàrí pé mo kú sójú ogun ẹ̀sìn tí kò dé tí gbọ́ wọn ọlọ́run ti sọ àyàkálẹ̀ nìyẹn. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات ما سبه أمواتا àwọn èèyàn máa ń ṣe mistake yẹn o tó bá ti gba fati àkọsọgbọn tó dà sí o tó bá gba dómọ tó gba kẹsọ o lè ṣe é kó fún sùkùn ní parí ṣùgbọ́n eléyìí ó dùn alẹ́ èèyàn ní dó lórí tẹ̀lé alákùnrin kan nínú àwọn olórin ọba kọ́ bẹ̀rẹ̀ orí olórin kùnrin ẹ̀sìn ni ó láti ha ń kọrí aláìkàkùkà ni wọ́n á bọ́ sásìkò hajjaj yóò fẹ́ lu ń tọ̀hún pa yóò lu débi pé wọ́n sẹ̀ máa lọ tọ́jú ẹ̀ tí ọba ṣe é léṣe lápáta gan lórí kọ́sọ́ pé fatiha ń kọrí mẹ́ náà nítorí bẹ́ẹ̀ mí ì lérò àwọn ẹni tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́run sí àmùwáta òkú ni wọ́n bal àhìá bí kò sí pálàyè ni wọ́n wọ́n tún wá ń ṣèjẹ́ ẹ̀mú fún ọlọ́dọ̀ ẹlẹ́dàá wọn alimran one sixty nine alimam ibn Majah ta wọn kí hadith yìí jáde nù ṣẹ́ra wọn súnánù wọn.

على الله قال الله عز وجل gbogbo eléyìí la gbìyànjú sẹ́yìn pé ẹni tó wà kó là lọ́dọ̀ rẹ̀ kí wọ́n fẹ́ pa mí ń sásọ́dọ̀ rẹ̀ kó là tí ó fi gbọ́rọ̀ lọ àsọ́lọ́ òun náà lọ́kọ̀ ẹnìyẹn ni ẹ yọ gbọ́ lọ́dọ̀ ẹni tí ọlọ́run ọba àlejò ọlá يريدون أن يبدلوا كلام الله chíǹjì ọ̀rọ̀ ọlọ́run wọ́n fẹ́ pààrọ̀ rẹ̀ àtọ́lọ́run لهم لا fàtì àyà fifteen. وقال الله عز وجل إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون لا لا لا الذكر كلا على عسى القرآن عن الذكر يا صوت الحجر ها هيا قسم أنا تصنع آية وإنه وقال عز وجل وإنه لتنزيل رب العالمين على القرآن يا مطلع بعد الغبار لا يسمع علينا نزل به الروح الأمين الله أكبر أجيب يلو على قلبك لتكون من المنذرين الله أكبر أجيب سيد النبي لو كان كفلي وما أنت ما سكي له òun náà ni wọ́n ń há sí gbáàyà ni táwọn ọkọ̀rí máa ń há tí wọ́n máa dà lẹ́nu àwẹ̀ yẹn gẹ́gẹ́ bọ́lá wọn bá lè kẹ́lẹ́ sọ báyìí pé bẹ́ẹ̀ ìhùwà. àyà tó ń jámọ̀. بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم. ẹ ẹ náà ó ti sọ pé ẹni wọn á kúrò á ní omi wọ́n ní wà àyà tún bàjìnà tún kùránì yẹn àyà ni ọkàn ìyá fẹ́ nìyẹn kọ́lọ̀ wá bí ó sì mọ̀ tún mọ́ kùránì kọ́lọ̀ wá bí ó sì mọ̀ tún mọ́ rẹ̀ tọ́lá àwọn tí ń wí àwọn mọ̀ tún ni àyà ni bàjìnà tún èyí tó fojú hàn sí sòdóòrè lẹ́dí náà ẹgbẹ́ bọ́lá òun ti ròyìn wọn ìgbà yà àwọn ẹni tí máa ń wà àlẹ́dí àwọn tí ọlọ́run bá fọ́n ní mímọ́ mímọ́ ni. sójú mọ̀ làwọn ẹni fáhà fáhàn sàgbárí lọ àdó lẹ́yìn sọ́tún ankabot forty nine tá a bá ti parí àtúntàn sínú ọ̀rọ̀ kàlámù láì lọ́la insha allah ta'ala subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.